ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá Gbòde mo tún kí yín lẹ́ẹ̀kan sí i mo kí yín káàbọ̀ sórí ìkànnì yìí ètò Yorùbá Gbòde níbi tá a ti ń kọ́ra wa ní ẹ̀kọ́ tá a ti ń kọ́ra wa ní àṣà tá a ti ń kọ́ra wa ní lítírẹ́tọ̀ èdè Yorùbá táwọn ọ̀nà táwọn Yorùbá ń gbà tí wọ́n fi ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ táwọn bá ṣe lè kọ́ èdè Yorùbá ká mọ̀ ọ́ sọ ká sì mọ̀ ọ́ kọ bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí wọ́n gbọ́ èdè yìí tó ń gbọ́ ìkànnì yìí rèé ohun kan tí mo lè rọ̀ náà ni pé kò kàn subscribe sórí ètò yìí tó bá ti subscribe gbogbo tá à ń ṣe pátápátá a máa dé àròwọ́tò rẹ̀ ẹ wá gbọ́ abala àṣà òun la wà ní lọ́wọ́lọ́wọ́ yìí àṣà tá a sì ń gbéyẹ̀wò òun náà ni òwe ní ilẹ̀ Yorùbá orí èwe yìí náà la tún ṣì wà ibẹ̀ náà la fẹ́ ṣiṣẹ́ dé lónìí orúkọ mi ni Olúrẹ̀mí aya ẹ wá wá nǹkan fìdílé ẹ pé ara ẹ pé ọ̀rẹ́ ẹ pé àwọn ọmọdé ẹ̀yin àgbà náà ẹ jókòó dáadáa ẹ jẹ́ ká wá wo àwọn òwe ilẹ̀ Yorùbá mo sọ fún wa mo ní tá a bá ń sọ ní ti òwe ilẹ̀ Yorùbá mo ní ohun tá à ń pè ní òwe ilẹ̀ Yorùbá ní ohun kóhun tó bá ti jẹ́ òtítọ́ jẹ́ kí lè yí ẹ yékéyéké ohun tó o bá túyẹ̀wò tó o bá rí òtítọ́ ń kì í ṣe òwe ilẹ̀ Yorùbá nítorí pé ìdúrówòye wọn àti ìrírí àyíká òun ló bí òwe yìí kò wá sí nínú ohun kankan láyìíká wọn tí Yorùbá kò ti mú òwe jáde nínú igi nínú ẹyẹ nínú ẹranko òwe jáde láì rẹpẹtẹ nínú iṣẹ́ òòjọ́ wọn oríṣiríṣi òwe ní Yorùbá ló fàyọ torí pé ohun tó bá ṣàtìrí pé ó jẹ́ òtítọ́ tó dẹ̀ jẹ́ ìrírí àti ìgbàdé ìgbà nínú àwọn àṣà wọn kò tiẹ̀ sí àṣà yorùbá kan báyìí tí ò sí òwe rẹpẹtẹ tá a lè mú jáde nínú rẹ̀ gbogbo ẹ̀ pátá láti ìbẹ̀rẹ̀ dé òpin ní yorùbá torí ọ̀rọ̀ ẹnu ọgbọ́n àwọn yorùbá òun ni òwe jẹ́ ọ̀rọ̀ ẹnu ọgbọ́n wọn tó jẹ́ ìrírí wọn láti ìgbà dé ìgbà tó jẹ́ òtítọ́ òun ni a pè ní òwe orísun òwe òun ni à ń gbéyẹ̀wò báyìí kò sí ibi tí wọn ti ń fa òwe yọ gẹ́gẹ́ bí orísun òwe wọn ṣùgbọ́n jẹ́ a máa wo díẹ̀ nínú àwọn orísun òwe yìí àwò ìlara ẹranko àwò ìlara ẹyẹ àwò ìlara gbogbo ohun tí ó jẹ́ tó wà láyìíká wọn gẹ́gẹ́ bí ẹ̀dẹ́ ènìyàn òun ni a ti máa yẹ̀wò ẹ jẹ́ ká wo ètò rọrùn jùlọ ní ọmọ ọmọ jẹ yorùbá lógún ọmọ jẹ wọn lọ́kàn nítorí náà ọ̀kẹ́ àìmọye ni òwe tí yorùbá ní tó jẹ mọ́ ọmọ tá a bá ti ń wo díẹ̀díẹ̀ nínú wọn a máa wo kí ni ìtumọ̀ wọn kí ni wọ́n rí tó fi jẹ́ òtítọ́ láti ìgbà dé ìgbà tó wá di ọ̀rọ̀ ọgbọ́n tó di ọ̀rọ̀ òye ńlá mọ́ wọn èyí tí wọ́n ń fi ẹnu wọn gbé jáde láti ìgbà dé ìgbà kábáníkàwò ní ti ọmọ mo sọ fún wa kò síbi tá a yí sí tí ọ̀rọ̀ ọmọ jẹ́ yorùbá lọ́kàn torí náà yorùbá bá pòwe tán wò ó títí títí títí tí wọ́n á ní hmm, ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùṣán ọmọ burúkú kò yá lù pa òwe yorùbá kan nìyẹn o tó jẹ mọ́ wọn tó gbọ́ lẹ́ẹ̀kan sí ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bù ṣàn ọmọ burúkú kò yá lù pa kí ni ìtumọ̀ òwe yìí yẹn ni pé Yorùbá wò wípé lẹ́yìn táwọn bá ti ṣe làálàá tán lórí pé àti rọ́mọ bí bóyá ọmọ òun wá ní ìwà kan tó kù díẹ̀ lọ́wọ́ ó ní ìwà kan tó kù káàtó bóyá ọmọ yìí jọ aláìgbọràn yorùbá máa sọ fún ẹ pé bó ti wọ́n kọ́ ọmọ yìí ṣe rí o ọmọ àwọn òun sì lọ́mọ àwọn o kò sí táwọn lè ṣe fún un wọn ò lè gbọ́bẹ̀ lé e lọ́rùn kan dúńbú rẹ o wọn ò lè bá wíjú bó ṣe yẹ lọ o wọ́n á ní ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bù ṣàn torí tá a bá mú ọ̀gẹ̀dẹ̀ tí ò pọ́n tá a bá fi sẹ́nu kì í lọ lẹ́nu kò yá lẹ́nu kò ṣeé sáré jẹ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọmọ bó ti wù kẹ́ lọ́mọ yẹn burú tó ẹni ọmọ ìyá alágbájá o aláìgbọràn ni o torí náà ẹ jẹ́ ká lọ sọ ọlọ́mọ lọ́rùn ká lọ sọ sínú òkun obìnrin yẹn mà ní fojú rewu ẹ kókó lọ sọmọ òun bó ti wù kó já láìgbọràn tó ọmọ ìyá làkàṣègbè o òun ló ń jí wọn ní nǹkan nílé bí tó ń mú wọn tó ń tẹ̀ wọ́n ní nǹkan mọ́lẹ̀ nílé kejì ẹ wá nítorí náà ń ẹ jẹ́ ká mú lọ lè balẹ̀ ẹ jẹ́ lọ ti ojú ẹ̀bọ idà kọ́ lọ ti ẹ̀yìn ẹ̀ jáde ọlọ́mọ mà nígbà pé kóun yọ̀ǹda ọmọ òun fún yín pé kẹ́ lọ ṣe níbi torí wípé ń hùwà jagbajagba ìdí rèé Yorùbá fi ń pòwe yìí wípé ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùṣàn ọmọ burúkú kò yá ló pa ẹ wá rí báyìí òwe lórí omi ẹ jẹ́ kí n tún fún yín ní míì tó so pọ̀ mọ́rú ọ̀rọ̀ tí à ń sọ̀rọ̀ yìí léyìí yorùbá tún pòwe báyìí wípé abiyamọ ṣọwọ́ kòtò na ọmọ òwe mìíràn nìyẹn o tó jẹ mọ́ ọmọ abiyamọ ṣọwọ́ kòtò na ọmọ kí ni ìtumọ̀ òwe yìí òwe tó tún jẹ mọ́ ọmọ náà ni yẹn ni pé ò lè rí ọmọ ò lè rí abiyamọ lẹ́yìn tó ti ṣe làálàá lórí ọmọ ṣé kó tó rọ́mọ bí ni ṣé tó gbé sínú fóṣù mẹ́sàn ni ṣọjọ́ kan ṣoṣo ọjọ́ ìkúnlẹ̀ ọjọ́ ìbímọ yìí ni tàbí kó máa ọjọ́ tó ń jó láì rí lù ọjọ́ tí ò rí jẹ nítorí ọmọ ọjọ́ tí ò rí mu nítorí ọmọ kó wá ní ọmọ yẹn hùwà kan kó wá níṣe ló máa lọ yọ kú mọ kábíyàmọ yẹn á wá bẹ̀rẹ̀ sí fi ná ọmọ ẹ̀ láyé kò sábíyàmọ tó máa lọ kú mọ tọmọ tó máa nítorí ọmọ yẹn kù díẹ̀ káàtó tó bá gbọ́wọ́ sókè wípé ẹ jẹ́ ń bá wí fúnra mi màá nà fúnra mi màá nà fúnra mi gbogbo ìnà tó fẹ́ nà yẹn ìwọ wò bó ṣe bó ṣe nà ọmọ yẹn ni yorùbá fi sọ pé abiyamọ ṣọwọ́ kòtò yẹn nípa káwọ́ yẹn kò báyìí ni kò ní jẹ́ nà tó báyìí kó fi gbogbo ọwọ́ márààrún kó làdé ọmọ láyé abiyamọ kò jẹ́ ṣe bẹ́ẹ̀ tó bá sọ fún ẹ pé fúnra mi ni máa nà ẹ rí bí mo ṣe máa bí ejò àì bí ejò àìjẹ ni mo ṣe máa ṣe irọ́ ni gbogbo ẹ o nígbà tó bá gbọ́wọ́ ẹ̀yẹn sókè báyìí tó rò pé bẹ́ẹ̀ ló ṣe ń gbé bọ̀ kọ́wọ́ yẹn tó dé ara ọmọ àti kakò níwọ̀nba yẹn ni pé á díwọ́ ìbáwí tó fẹ́ bá ọmọ yẹn tó fẹ́ ṣe kí ni o á díwọ́ ẹ̀ ìtumọ̀ ẹ̀ nìyẹn tí Yorùbá fi ń pòwe wípé abiyamọ ṣọwọ́ kòtò na ọmọ ẹ wá rí báyìí pé òwe Yorùbá dùn òwe Yorùbá ṣe é gbọ́ ẹ̀yin ọ̀rẹ́ wa ẹ gbọ́ òwe yìí lórí ọmọ kẹ́ bá mi wò kí ni ìtumọ̀ rẹ̀ kí nìdí tá a fi ń parú òwe yìí ẹ bá mi pàdé lábala kọ́mẹ́ǹtì àwa bẹ̀rẹ̀ látòrí ibẹ̀ tó bá tún di ìjókòó mi. òwe náà lọ báyìí pé ọmọ ẹni kò ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká filẹ̀kẹ̀ sí tọmọ ẹlòmíràn ọmọ ẹni kò ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká filẹ̀kẹ̀ sí tọmọ ẹlòmíràn ẹ̀yin ọ̀rẹ́ wa ẹ ká lọ ṣiṣẹ́ lórí ẹ̀ ká tún pàdé tó bá tún di ìjókòó mi tó o bá ti subscribe sórí channel yìí torí pókù díẹ̀ káàtó yára tẹ̀ wá láago subscribe sórí channel yìí kó tó tún dìjókòó mìíràn ojú ò fẹ́ ra